kú kíni kíni yẹn wá jẹ ejò kò dẹ àdúgbò wa kò sí nǹkan kan ìyá ìyábèjì náà ó mọlé wa ó lè jẹ rí síbi mo wá wò lọ́jọ́ yẹn pé ah wọ́n á ní pé ìtọ́ bó ní bá mi lọ sínú ilé mo ní omi tí dáàdì gbé fún wa tó ní ká máa fi wọ́n nu yàrá yẹn mo ní lọ gbé fún mi ọmọ yẹn wá gbómi yẹn wá mo wá dà sí ibi ojú yíndò yẹn mo wá rí i pé kíní yẹn ó yíra padà mo wá fi mọ̀ pé kò tí ì kú bí mo ṣe wá mú fi fleet inú yàrá mo wá bẹ̀rẹ̀ sí fi fleet bẹ̀rẹ̀ sí fleet ẹ̀ ó ń yíra padà ó ṣàfẹ́ mo ṣàn fleet ẹ̀ mo ṣàn pé ní orúkọ Jésù Ọlọ́run Èlíjà mi ò lè pa kíní ṣùgbọ́n wọn ló lè bá mi pa mo ṣàbẹ̀rẹ̀ sí fleet ẹ̀ nínú àwọn tó jẹ́ pé àjọ máa ń wá sí ṣọ́ọ̀ṣì nínú àwọn ará ilé wa ó ń fọṣọ ọkọ tí mò pa ó ṣàn pé mi ò dá lóhùn mo ṣàn fleet kíní yẹn pé ìwọ Ọlọ́run Èlíjà wọn ló máa bá mi pa kíní mi ò mọ bí kinní yẹn ṣe jẹ́ mo ṣáà rí i pé mo pa ó ṣáà sáré kúrò mi ojú wíńdò mi wá gba ibò mi ò ṣáà fẹ́ máa spray e lọ mi ò gbà mo ṣáà tẹ̀lé mo ṣáà bẹ̀rẹ̀ sí flit ẹ̀ tóbi tó jẹ́ pé kí ni ṣáà fi kú ọmọ àánú lè wa wúmọ̀ yẹn máa ń wádìí èèyàn gidigidi wọ́n á pè mí pé ah kí ni mò ń pa mo ní ejò ni mo fẹ́ pa ní mo dẹ̀ ti rí i parí wọ́n ní àkí ah, fi sílẹ̀ mo ní rárá mo ní mi ò lè fi sílẹ̀ mo ṣáà rí i pé mo pa kinní yẹn mo ṣáà kúrò wọn á wọnú wọn á wò pé wọ́n lọ́hùn irú oríṣiríṣi wò lélẹ́ mi sáré lẹ̀ bó ṣe tún di ọjọ́ kejì nínú àwọn tatúndọ̀jọ́ wá sí ṣọ́ọ̀ṣì tí mo mú wọnú ìjọ yìí bí ẹ ṣe tún wá sí àwọn náà wà níbí lọ́jọ́ èdè àwọn náà ṣe tún wá bá mi nìyẹn sọ fún wọn ìyàwó ẹ̀ nìkan mo sọ fún bó ṣe ní à mọ́mí bísọ́lá kí n wo nǹkan táwọn pa lẹ́nu ọ̀nà àwọn mo ní kí ni ló bá ní àkèké ó ti fẹ́ wọnú ilé àwọn ló bá tún gbé kínní ẹ̀ sí sàmúnà ọlọ́run ti ṣẹ́gun fún wa ọlọ́run èlíjà ó ti ṣẹ́gun pé kò sí ogun kankan èmi ò tẹ̀ lè bẹ̀rù torí mo ní jésù àṣẹ wa ṣe nìyẹn bí wúmà yẹn ṣe wá láti gbà yẹn ṣá ara ṣà fún wúmà yẹn nu lé ó ṣe wọn bá mi àmọ́ ibi sọlá báwọn ni màá ní àkóso nǹkan kan olúwa ti ṣèyanu torí ìdí ọpẹ́ mi nìyẹn mo dúpẹ́ torí tó bá di alẹ́ ńgbà mí ibẹ̀ láti máa wẹ̀ kó má jẹ́ pé táìmù tá a bá máa kó aṣọ síbẹ̀ ló ẹ máa rìn máa ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò jẹ́ kí n rí dààmú tí ò jẹ́ kéjò ògé mi jẹ̀mí àtàwọn ọmọ mi. ìṣọ́ àti àbọ̀ ní kúrò nílé yín. àbí jésù. ibi ò ní wọ ilé yín o. àbí jésù. ẹrù ibi ayé ò ní gbé sẹ́nu ọ̀nà yín. àbí jésù. jésù olúwa wa. àmín àmín àmín. aleluya mẹ́ta. aleluya.